nàìjíríà ọdún gbọ́rọ̀ wọ́n ìgbà ọdún tó ń dùkú ààrẹ ọdún dùkú gọ́fúnọ̀ ẹ kò tí ì sí ẹnu tó ibi ẹgbẹ́ máa jókòó bí àwọn gọ́fúnọ̀ ti ń bẹ lóyèrè kìí sí ń bẹ si dẹ́ ń fowó jókòó ń bẹ àwọn gọ́fúnọ̀ yìí àpèjúwe rẹ̀ dàbí òjò tí máa rọ̀ ń ó wá rọ òjò rọ̀ sílẹ̀ àgbẹ̀ tó gbé nǹkan nǹkan oko rẹ̀ bẹ̀rẹ̀ sí jáde dáadáa kòkó ni ó jáde re nǹkan míì ni ó dáadáa iṣu ta lọ àgbàdo ta lọ àgbẹ̀ wa dénú oko ẹ ọwọ́ dá kékeré ìdí báyìí pé áá sáà lọ́n ṣe léyìn fún báyìí wá ń jọ àgbẹ̀ lójú ó náà kàkálẹ̀ yìí bẹ́yàn bá lé e, tọ́dẹ̀ bá kò sí tí ó dàjú pé yọ́ dàbí àgbẹ̀ lọ tí ìgbẹ́ ẹ̀ ọ̀rọ̀ bùṣe ẹ wá gbọ́n tí ó ṣẹlẹ̀ jù tó mọ̀ yẹ̀ jù káwí àfọ̀ ní bá ń gbẹ ní bá ń gbẹ jẹ̀mọ́ ní bá ń gáàkò ní bá ń pọ́n fẹ́sifẹ́sí kò sí ti ń bẹ láyé tó ṣe gbọ̀dọ̀gbọ̀dọ̀ kí ń dáni tí ò ní gbẹ̀kan yìí yóò gbẹ̀kan yìí ńlọ bí èmi àti ẹ pé kápákítí mọ́lẹ̀ kájára wa gbà ńgbẹ̀ pé yóò gbẹ̀kan yìí náà ni kó tó wá gbẹ káwà fi dé nǹkan mọ́lẹ̀ kí la bá dè mọ́lẹ̀ ń tá lọ lọ́hùn ń apá irun bọnu báyìí wípé bẹ́yìn òkúkú pábọnú bẹ́ẹ̀ yọ òkúkú gbàdàgbẹ kẹ́yìn náà ni ńlọ́mọ àwọn ìyàwó wa kúò ní òhò jẹ́ bọ́nù járù báyìí táàmà wọn ó pupa ní ó táàmà bẹ́bá kúkú ṣera yín ní sóòfàráyé tóbìnrin bá yọra rẹ̀ síta kẹ́yìn náà ni àwọn tó ṣáájú ti ẹ̀dà wọ́n ti gbẹ́ dànù anábì júwe ayéjọ́ kan báwọn sàábé anábì ní ayé dàbí ayé dàbí arúgbó tẹ́yìn ẹ̀ ti ká tán ojú ti ń wá mi ẹsẹ̀ ti kó méjì ẹsẹ̀ di mẹ́ta kò lè dárì má láì má gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ kí wọ́n á pe ọmọnìyàn kan tí ń bẹ lọ́dọ̀ pé afẹ́fọ́ níyàwó kódà má wulẹ̀ sáná má mọ̀wó wá sáàgbà pé ọ́fẹ́ òun ó dẹ̀fẹ́ wọ́n ti ẹ̀ ọ̀dọ̀ rẹ nìkan lọ̀rọ̀ wà tó ti rọ̀ níyà òun ọgbà ọlọ́gbọ̀ ní ọkọ kẹ wọ́n sí lẹ́kùn ẹ̀ kẹ́ pé ìyàwó ta ni ó ta ni ó kò sẹ́ni tí ó ayé tá a sì ń dì nìyẹn tó máa dà nìyẹn ó máa gbẹ yóò fúnra gáwọ́ ti ń gbẹ fátàrà ọ̀hún sì fara fátàrà ọ̀hún sì fara ọlọ́run dojú ọ̀rọ̀ yẹ kọ ànábì pé ànábì ó rí pé ó ti ń pán ọ̀rọ̀ ni a sì lè sọ pé gbogbo ẹni tí ń bẹ láyé lọ́lọ́run ẹ̀ kọ pé ayé rẹ ti ń tutù yìí ó máa gbẹ fúnra rẹ padà ti ń tutù yìí ó máa padà gbẹ fúnra rẹ wàá padà rí pé gbogbo ẹni tó ti lọ́nà ìsìn gbogbo ẹni tí ka tí ka tó fẹ́ gùn ní mẹ́ta mẹ́ta méjì méjì pàápàá tí ó bẹ̀lẹ̀ fi ebi ní àti ló fi gbẹ́dá kálukú rìn jẹ́jẹ́ jẹ́ yìí gbogbo òkè tí kálukú tí máa gùn fẹ́rẹ́fẹ́rẹ́ òkè tí bí ìsẹ̀ ní o òkè tí bí ìsẹ̀ tí ó gùn lẹ́ẹ̀mẹ́ta kílẹ̀ tó má ebi lọ́dẹ̀ tí ó ti jíjíjí tí ò jí mọ́ yìí àfà àfà ẹ̀sùn lánàá mọ́júmọ́ ẹ̀sùn ń jẹta orímọ̀ lẹ́sàdéhun ẹ̀gbẹ́ ní òtù yí padà tí ó tún lẹ́sọ padà ó ti gbẹ́ ní ó ti gbẹ́ ní ó máa gbẹ káyìn ní ó dẹ̀ fojú ara rẹ̀ rí fọ́gbẹ́ lẹ́yìn náà tí ń gbẹ lọ bẹ́yẹn tó mọ̀ yẹ kúùnù kùtà mọ́ lẹ́yìn gbọ́gbẹ́ awa arun jẹjẹ gbogbo yòlà yòlà yòlà yòlà yòlà ìjọ dé ìjọ dé kàná ti pé ìdìkan ló ti dọ́dọ̀ wa o ìdìkan dọ́dọ̀ wa o kò dẹ̀ ní pè o tún lọ lé ibòmíì àsìkò ni kí ni káfíyá ṣetọ́ lọ́run tá lọ dé

ó ti ti bẹ ó ti rún nì gbogbo tí bẹ láyé ní ọgbẹ ó dẹ̀ máa rún jẹ́jẹ́ débi àwọn èèyàn tá ń bẹ níbẹ̀ ẹjẹ́ dé bí ẹ̀bá dé kọ̀sọ́rọ̀ àà ọmọ àdẹ tí wọn ò ní rántí mọ́ ni wọ́n fi lè lọ́wọ́n alìkíámà ìyà tó le ìyà tó le ńbẹ̀ńbẹ̀ àdáàbù sẹ̀díìdù ìyà tó le ọ̀nbẹ níbẹ̀ kálẹ̀ ma bá ṣe dìrù bíbà yìí bá ṣe dìrù yìí ọ̀hún o ìyà mẹ́ńbẹ̀ ahán wọ́n mọ̀ kẹ́kẹ́ ọdún wà magífìrà tún mínà láàyè wàlìdì wá ná bákan náà lọ́hùn náà magífìrà ń bẹ́ ń bẹ́ o jàmá àforíjì ń bẹ́ ń bẹ́ o wàlìdì wá nù ìyọ́nà ń bẹ́ ń bẹ́ o ọlọ́run àpàdé yẹn àráyé sàmí. wọ́n mẹ́rẹ̀ ọlọ́dún wá kó lẹ̀ padà ọlọ́dún wá kó hàn ń nílẹ̀ padà ipé wàmá àyàtù dúníyà wàmá àyàtù dúníyà kò sí ti jáyé kankan àfi ìgbádùn ìgbádùn tí máa tààyàn ìgbádùn tí máa tààyàn ìláyé Ah. ntàbẹ́ sọ pọ̀ jù báyìí lọ nínú ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú tó ń wì tí mọ́jú ti fẹ́ wọlé yìí kò dẹ̀ sí àǹfààní ọ̀rọ̀ ọlọ́run kan kan sọ kí wọn tún tẹ́lẹ̀ ní ká lọ kí mọ́jú lásìkò rẹ̀ tó wá rí bẹ́ẹ̀ adá kíká yàkùá ní adájú amẹ́yìn èèyàn mi ẹyẹ kí n sọ tí ọ̀kan náà àwọn àfáà tó jẹ́ akọni tó sọ fún wa ká gbọ́ra wáyé ká mọ̀ wọn ara wa ká bá mọ́gbàtàn jẹ́ ẹlọ bí ma aksara nasa la bal ma akọláhùmù mas ouviu andar o Asmaru. jama kamọ̀tara wa o àfa àtọkọrin yìí orí ayé tí tó kọ́ o ó wá kọ́ lọ́nà tó làákà ó pàtàkì àfa ní máa ákítàrá náà á ó léyàn ń bẹ láyé jama á máa ákítàrá náà máa ákítàrá náà sà láyé àà ah, ah, èyẹ ti pọ̀ jù láyé kò tí ìwà dáalé ọwá tún ní lá òun ọ̀sọ́ bẹ́ẹ̀ mà lá òun ọ̀sọ́ bẹ́ẹ̀ mà má àkọ́ láwùn mú kò sí ìyàn láyé má kò sí bàbá kò sí ìyá kọ̀ọ̀sá ìyá kọ̀ọ̀sọ́ kọ̀ọ̀sọ́ ọmọ kọ̀ọ̀sọ́ rẹ̀ kọ̀ọ̀sá nìkankan ma akitara nasa la bal ma akọlahun èmi àti ẹ làbá ń bá wì èmi àti ẹ làbá ń bá wì ta ni mẹ́láyé tó tó ta ni mẹ́láyé tó tó ta ni mẹ́láyé tó tó sọ pé torí rẹ̀ ni ò já àrítọ́ náà ń ṣe ayé wo àyíká pé ọyẹ́ gẹ̀rẹ̀ ń sìn ó rí rẹ̀ nìkankan mọ́ <laughs> àfáà ní Allahu ya'lamu lámú àkúlé fànádàá ó ní Allah ọba Allah mà pé ànílámọ́ àkúlí bànádà ọlọ́mọ̀ pé nkúrọ́ ọlọ́mọ̀ pé tí mo sọ yìí bó ṣe rí nìyẹn àwọn ń tọpa alukuran wọ́n ń ka àdíṣà nọ́bì ní a fi ń kọrin kọ̀dàdé àwọn akọrin ayé tí yí tí a ń ba ayé jẹ́ à ń kọrin tí wọ́n táyé ṣe nì ọlọ́mọ̀ pé mi nkúrọ́ jama àfa ò parọ́ ọlọ́run ni ẹ lọ ní o yàmá lọ lọ́lọ́run kí lọ́lọ́run ní o ṣe lórí ara rẹ lórí aya rẹ lórí ọmọ rẹ lórí iṣẹ́ rẹ kí lọ́lọ́run ní o ṣe mọ́dé ẹ̀rì gẹ́gẹ́ ó dí ọ lọ́wọ́ ó ní rí mọ́ ìjọ ẹnujọ adáyé yìí tàà ti gbọ́ rí pé ẹnìkan kú bọ́yọ́kùnrin bọ́yọ́bìnrin bóyá ya rẹ̀ àbọ́kọ rẹ̀ àbọ́mọ rẹ̀ bàbá rẹ̀ ibi wọ́n fẹ́ràn rẹ̀ dé tí wọ́n fẹ́ràn rẹ̀ dé pé a kò gbọ́dọ̀ kú sẹ́ tó bá kú àwọn làwọn kú yẹn tẹ́ gbọ́ ní pé wọ́n ti sẹ́ nìkan mẹ́nìkan ọlọ́run kú sẹ́ Yorùbá sẹ́ pé èdè èdè Yorùbá èdè kan tó kún jù láyé ni nígbà Yorùbá bá fẹ́ já ọ̀rọ̀ wọ́n á lọ wá ìkìmí yorùbá wọ́n jù síbẹ̀ tí ha sínú lè dùn mọ́ báyìí lẹ́yìn eléyìí àwọn ìjágun máa fẹ́ sílẹ̀ wọn ní ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rí ẹgbọ́n ọ̀rọ̀ burúkú èyí ò ní pé rẹ̀ rìn náà ni wọ́n sọ lẹ́yìn nìyẹn wọ́n padà rẹ̀ rìn

àìní mo yájú mi ní mo wó lẹ mo wò ké ní mo wó gbogbo ẹ̀ ní iná àwùtáwùwá nígbà tí mo tí mo rẹ́dí àti fẹ́ wáyé mo wá yájú mi kalẹ̀ mo yájú mi tán àmọ́ nígbà tí yájú tán jàmá aláàkàsírí. láàárá. àmọ́ ìrí ẹni kankan mọ́ ni ta ní yajú jọmọ́ ta ló mọ́ ń yajú ta ló ń ya ojúṣẹ́ ẹni ó dijú ní yajú ah pẹ́yàn bá dijú kò lè yajú náà ọ́ àfáà ni mo dijú mo díjú yẹn pé mo ṣe bí ẹni pé bí ẹni pọ́ sì ti lọ jama ọwọ́ pé wò pé ó ti lọ wọ́n ta pàwọ́ báyìí ó yẹjú báyìí kọ̀lẹ́dì kankan lẹ̀ mọ́ ìyàwó tí òun ti jú ẹ̀ yẹn tó fi dasọ́bọ̀ lórí yẹn tó fẹ́ ẹsẹ̀ yẹn ìwọ kú ń sẹ̀yìn wọ́n kú ní ìsìn ilé ọ̀nílọ́kọ̀ mi ìlàyé bàbá wa lè kú tó yányá tàmọ́ wátà síbi ẹni ló kú yóò bá ní ẹjá díjú káfíńtẹ̀ tó kú káfíńtẹ̀ tó kú ẹni ó dẹ̀ ró dáadáa ó dẹ̀ bí nǹkan sàn ọ́ wo bí náà ọkùnrin kan ẹ́ kò sọ pé wọn lọ́rẹ̀ wọn lẹ́bí wọn lára àmọ́ àmọ́ ní gbogbo wọn níbàámu pé ẹ̀ẹ̀ní jẹ́ nǹkan lọ́ba tán. àwọn àgbàlagbà wọ́n ní ayé ò tó ń tí gbàbá dà lọ ẹ̀dá ayé kò tó ń tí gbàbá dà lọ ẹ̀dá ẹ̀rin àárọ̀ ẹkún alẹ́ mọ́já yẹ ọgbá bá dà rẹ̀ mọ́jà yẹ ọgbá bá dà lọ rẹ̀. lè sọ pé kí wọ́n sọ pé ẹkú ewu ọmọ ẹkú ewu ọmọ ọlọ́run ó wo ọlọ́run ó dá sí ọkùnrin àbóbìnrin ọlọ́run ó wo adúgbẹ́ o ayọ̀bára kínkín ìtẹ́bí lè sọ bẹ́ yẹ wọ́n sọ pé ha ẹkú dèlí ẹ̀ náà níparí bàbá wa bàbá wa ọba àlúbàdàn tí ọlọ́run fi wọ́n jọba lásìkò tá a wà yìí tí wọ́n ti ṣe bí wọ́n ṣe ń ṣe yìí abẹ́lọ́run fún wọn o wípé kọ́lọ̀ jẹ́ wọ́n gúnlẹ̀ ayọ̀ mẹ́sẹ́jì kékeré tí wọ́n wá ní fún wọn o ni mo fẹ́ labẹ́ ẹ̀kọ́ lórin yìí mẹ́sẹ́jì yẹn ò tó nǹkan àmọ́

aha mẹ́sẹ́jì yẹn tí mo mú wá láti lé fún bàbá nìyẹn mo ní àyà sọ́ọ̀lì hún malikú ìbàdàn fàṣímà án bàbá wa sọ́ọ̀lì ọba àbàdàn ọmọ yín olùfẹ́ yín tọ́fẹ́ràn yín tọ́fẹ́kẹ́ gúnlẹ̀ ayọ̀ gbogbo ẹni tí ń ṣe bìrìbìrì ilé ààfin ọba kó ṣe lókọ́bà ó gúnlẹ̀ ayọ̀ àmọ́ àwọn míì ń bẹ wọn ọ̀dáàfin wọ́n dẹ̀ fẹ́ràn ọba jẹ́ tí ń dáàfin míì lọ abẹ́lọ́ ńkọ́lọ́ ń jẹ́ gúnlẹ̀ ayọ̀ torí bẹ́ẹ̀ àwa mú ìmọ̀ràn lọ́wọ́ tẹ́ẹ̀fì gúnlẹ̀ ayọ̀ bàbá wọ ọba àbàdàn ẹgbọ́rọ̀ tí a fẹ́ sọ yìí Fatima an ẹgbọ́ ahán. ọ̀rọ̀ yìí ni abẹ́ yìí ọ̀rọ̀ yìí ẹ bá ní mú síbi tó pamọ́ ẹ má jùúlẹ̀ ahán. ahán. àti yìí tá a bá yín mú lọ́wọ́ yìí ọlọ́ọ̀bá yóò jò wúlò fún yín ẹ ẹ bá nira mú kí ni wáàsí náà kiriki kọ̀díyà tó síríkì ó mà lọ́rọ̀ ẹbọ ó lọ́rọ̀ ọ̀rọ̀ iná máa bá bàbá sọ níjọ́ta wá kí wọn láàfin wọn wọ́n jókòó báyìí wọ́n dẹ̀ ń bá wọn sọ pé bàbá ẹ má bá wọn dáṣẹ́ bọ mo ní tí mo fẹ́ sọ́njọ́ yẹn ẹ̀yin mọ́ jèmi lọ pé a ní ọba àbàdàn ńlẹ̀ àbàdàn méjì ìkan mùsùlùmí ìkan kìrìyó ìkíní kejì wọn wọn ò gbẹ́bọ láàyè wọ́n sì rọ́ fọ́njọba wọn ṣe má sọ fọ́njọ́ náà náà ẹ̀yin náà gbẹ́bọ láàyè o.